محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف الإمام القدامى رحمه الله تعالى فصل والإيمان قول باللسان وعمل بالأركان وعقد بالجنان يزيد بالطاعة وينقص بالمعصية وتنقني الإيمان ونني قول باللسان أنت وجاد لوريا أهوا وعمل بالأركان تنسي فاوليك وافي سيسه وعقد بالجنان تاسجسين وكواه eléyìí náà ń pè ní al-iman ní ọ̀dọ̀ àwọn ahli sunnati wal jama'a àwọn nǹkan mẹ́ta yìí tó bá pé èèyàn lè jẹ́ ahli sunna nínú al-iman àkọ́kọ́ tí èèyàn bá fi lè gbọ́ ló gbọ́ nínú ọkàn rẹ̀ téèyàn wá lè wí jáde lórí ahọ́n rẹ̀ ọgbọ́ ló gbọ́ lọ́kàn ṣùgbọ́n lè wí jáde lórí ahọ́n ẹwà àwọn ọmọdé ń filẹ̀ fún ṣeré yẹn wọ́n jáde kó nu mọ́ṣáláṣí tí ọba wọ̀ tó gbàgbọ́ lórí ahọ́n rẹ̀ tí ó lè wí jáde lórí ahọ́n rẹ̀ irú imáni ṣẹ̀tọ́ nìyẹn òun náà ní imáni àwọn èèyàn Fìràwọ̀n wọ́n mọ̀ lọ́kàn wọn. ṣùgbọ́n tá mà lọ́kàn wọn yẹn wọn lè wí jáde lórí ahọ́n wọn. ìṣòro ìlú ṣe jẹ́ pé ṣetán ó mà lọ́kàn rẹ̀ dájú bọ́lọ̀wọ́n bala tó sìn àti ọlọ́run òṣìṣẹ́ mọ́tẹ̀lẹ̀ ìmọ̀kọ̀ láti sin lọ́run ọkọ̀ láti tẹ̀ láti ọlọ́run kàkà ní káfíra bẹ́ẹ̀ akbaru al-kuffar ọjà ẹni tó jẹ́ kó ń lọ sí kèfèrí jù. Fir'aun àtàwọn èèyàn rẹ̀ ọmọ lọ ó sì mọ̀ pé nìkan la tó sìn lọ́kàn rẹ̀ ṣùgbọ́n kọ̀ láti sọ jáde ọlọ́ni wajahadu biha wastayqanatha anfusuhum zulman wa uluwa ọlọ́ni wọ́n fẹ́nu tako nígbà tó kan wọ́n dájú sáká pọ̀ nìkan la tó sìn àmọ́ látàrí àbòsí àti gbéraga. wọn kọ̀ láti sin lọ. bákan náà téèyàn bá gbàgbọ́ tó sì wí jáde lórí ahọ́n rẹ̀ ìmánì sì ń bẹ nu ọkàn rẹ̀ ṣùgbọ́n kìí fi ṣiṣẹ́ kìí fi ṣiṣẹ́ gẹ́gẹ́ ẹni tí wọ́n mọ̀ pé òun gbọ́ gbọ́ sì mọ̀ pọ́lọ̀ nìkan la gbọ́dọ̀ ṣùgbọ́n tó ṣe kọ́kọ̀ láti sin lọ́n mọ́rùjẹ́ ẹni tó ṣe pé wọ́n lórí ahọ́n rẹ̀ ó sì ọgbàgbọ́ nínú ọkàn rẹ̀ ó sì ń wí gbórí ahọ́n rẹ̀ àmọ́ tí kìí ṣiṣẹ́ ìmánì ilé pè ní kíni wọn ni wọ́n pè ní mọ̀rùjẹ́ à àwọn náà ń sọ pé iman ní bá ti gbàgbọ́ wọ́n bá ti wọ́ ọmọ máa hu ọ̀daràn tó kò sí mùṣkílà níbẹ̀ tó a sì ti mọ̀ fáwọn eléyẹn èèyàn lè jẹ́ múmìnì nígbà tó bá fi tẹ ìmánì ò ṣe tó ẹ̀yìn bá jẹ́ pé kò sí gbàgbọ́ nínú ọkàn èèyàn orí ahọ́n lásán lọ́wọ́ èèyàn sì ń ṣiṣẹ́ gbàgbọ́ yẹn pẹ̀lú àwọn oríkèé rẹ̀ àwọn eléyàn ni wọ́n pè ní almunafiqun àwọn munafiki nìyẹn àwọn gbàgbọ́ lójú ayé ni ṣùgbọ́n nínú ọkàn wọn àìgbàgbọ́ lọ́wọ́ àmì yaquluna bi afwahihim ma laysa fi qulubihim ndé munafiki fẹnu sọ kò sí lọ́kàn ọlọmọ yà wá ní munafiki sọ èdè nù tóbi jẹ́ pé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìgbọ́dọ̀ pé ìmánì gbọ́dọ̀ wà nù ọkàn wa ká sì lè wí jáde lórí ahọ́n wa káwa máa forí kì í wá sí sẹ́tẹ̀ tí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yóò bá pé èèyàn lè jẹ́ múmi èèyàn lè jẹ́ mùsùlùmí èèyàn kàn tán ara rẹ̀ jẹ tó náà ń pè ní al-iman yazidu bit-ta'a ìtẹ̀lé tọ́lọ́ máa jẹ́ kí ìmánì yóò lékún wa yanqusu bil-ma'siyah ẹ̀ṣẹ̀ máa dínkù tàgbọ́dọ̀ kíyèsí tẹ̀wá lọ gbọ́ lọ́ngọ́ ọgbọ́dọ̀ máa tẹ̀lé tọ́lọ̀ bẹ́ẹ̀ máa ti ń tẹ̀lé tọ́lọ̀ sí má nìyẹn ọ̀mà lẹ́kọ̀ọ́ tó bá yẹ pé láti gbà tilẹ̀ ti má lónìí ò ń sọ iṣẹ́ ara rẹ ò ń ṣàkíyèsí pé tọ́lọ̀ ń fẹ́ kó ṣe ló ṣe níta Nàbí sallallahu alaihi wasallam fi kọ́ wa ó ṣe lóríṣiríṣi lónìí ó sì jìnnà sí gbogbo tọ́lọ̀ ní ká jìnnà sí ahọ́n rẹ ọ̀sọ́ níbi sọkúsọ̀ọ́ أذكار استغفار الصلاة على النبي صلى الله عليه وسلم ọ̀pọ̀ nínú tó jáde lẹ́nu rẹ̀ lónìí ó rí pọkàn rẹ̀ balẹ̀ nínú rẹ̀ ó sì dùn ọmọ wò yí pé tọlọm bá tẹ lọ kọ pé kéèyàn kú lónìí gan adúgbò fọlọ tọ ẹsẹ̀ ìmà dín ìmà nìkú nítorí pé gbàdéyàn bá ń dẹ́ṣẹ̀ èèyàn máa rí nínú ọkàn rẹ̀ pọ́kùnrin lè èèyàn sì máa rí nínú ọkàn rẹ̀ pé ah, ìmánì ìmánì tí gbogbo gba ni wọ́n á máa ti bí màláìka ni tó èèyàn náà ti ẹ̀rọ ayọ̀ ọ̀daràn díẹ̀ náà tó gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àmì ni lórí pé ẹ̀ṣẹ̀ máa dín ìmánì kù ìtẹ̀lẹ́tọ̀ lọ́hùn ó máa ń lé ìmánì ó máa ń lé sí sọ́dọ̀ ẹ̀ṣẹ̀ máa fi wá léèrè pé mal imani a sọ pé lédè Lárúbáwá al-imanu huwa at-tasdiq al-imanu huwa at-tasdiq kagbà nǹkan gbọ́ kó dodo ni ìmọ̀ ń pè ní al-iman lédè Lárúbáwá irú ètò ṣẹlẹ̀ sí àwọn ẹ̀gbọ́n anabi Yusuf aleyhi salam àsìkò tí wọ́n mú anabi Yusuf lọ wípé àwọn fẹ́ mú lọ sóko níbi táwọn ti máa lọ ṣiṣẹ́. Si kí bàbá àwọn yọ̀ǹda rẹ̀ fáwọn tí bàbá sì ní ẹ̀rù ń bà mí pé tẹ́ ẹ bá mú lọ kẹ́ gbàgbé pé ẹ mú ẹ mú lẹ́yìn títí tí kòkó fi wá jẹ tọ́ tí bàbá gan ti mọ̀ kọ́ mọ́ sọ̀rọ̀ kó ẹ̀ dẹ́mọ̀kẹ́ni sí téèyàn bá yọ̀ ọ̀daràn àbí tó ń gbèrò àti dáràn lẹ́yìn náà bá ti sọ èdè kan tó ń ṣàfihàn pé ẹ̀yin náà fura èyí ń tẹ́ ẹ sọ̀hún ńlọ̀daràn ó lò gẹ́gẹ́ sọ pé ẹ̀rú ń bà mí tẹ́ bá mọ ọmọ yín lẹ́yìn ẹ lè má la àmójútó tó péye fún kọ́kadà ọmọ lọ gbà nọ́ọ̀bà sì dé nọ́ọ̀bà ní ọ̀kadà lọ gbà o <laughs> ẹ̀yin náà ti ṣàpèjúwe tí ó ṣe ẹ̀rù ń bà mí ọmọ lọ já kótó bàbá ọmọ já kótó ayọ̀ àríyọ bàbá kan sọ fún wa pé ẹ̀rù ń bà mí pé kí ẹ má mọ ọmọ yìí lọ kí ẹ wá gbàgbé pé ẹ mọ ọmọdé kékeré bá lẹ́yìn kí kòkó ọmọ àlọ fi sùn jẹ́jẹ́ nílẹ̀ yìí tó túmọ̀ sí pé agbọ̀nbídá ti ń ṣiṣẹ́ yẹn kòkó pọ̀ mẹ́ ó sì wọ́pọ̀ láwùjọ wọn kàn sọ pé ìkòkò jẹyàn pàápàá jùlọ tó bá ti jọmọdé ó lè jà àgbàlagbà náà o àgbàlagbà bá jà fara o àmọ́ ńgbà tó ti pé àgbàlagbà òun náà ní tó lè fi gba ara rẹ̀ pàápàá àkókò ẹ̀yọ́ ọ̀hálẹ̀ mọ́ bí ajá àmọ́ ńgbà tó ti pé èèyàn ni wọ́n bó sòkò bó ti kùmà ńgbà wá lẹ́ lóko tó tún sọ lóko tó tún jájúmọ́ tó mú kùmà tó lé bọ̀ òun náà sà pé ọ̀gá lélẹ̀ àmọ́ ọmọdé kékeré kí ni ọba sí àwọn eléyìí wá dé gbàtàdé wọ́n ti bọ́ sọ lọ́rùn Yusuf aleyhi salam wọ́n á mú ẹ̀jẹ̀ kan tí ò tí ì ṣe tòótọ́ tí ì ṣẹ̀jẹ̀ Yusufa wọ́n fi ra sọlá wọ́n á mú dé láti fi gbé irọ́ wọn lẹ́yìn títọ́ títọ́ àti ṣiṣẹ́ ìní ìkòkò ti jẹ Yusuf kódà ẹ̀wù rẹ̀ ni pépé ẹ̀jẹ̀ Yusuf àá lélẹ́yìí bẹ́ẹ̀ ni bàbá àmọ́ àti mọ̀ pé ẹ̀kú nígbà wá gbọ́ wọ́n máa ń tẹ́bi mú mi nílànà wàlẹ̀ òkun náà sọ́ọ́dẹ̀kì àmọ́ pé nígbà wá gbọ́ ibi tá a lọ. bímọ mi nílànà ayé bímọ sọ́ọ́dẹ̀kì nílànà àti mọ̀ pé nígbà wá gbọ́ wàlẹ̀ òkun náà sọ́ọ́dẹ̀kì kọ́dà kó ti kó dòdò là ń sọ báwo wá nígbà tó ti pé rọ́ọ̀là ń fà àwọn gán tó ti múra wọn bóò ni wọ́n ti sọ pé rọ́ọ̀là ń pa ẹ̀wù tá mú wá náà ẹ̀wù tẹ́ ń wá ni tẹ́ máa sọ pé ajá gbé yẹn jẹ ajá bù yẹn jẹ ọwọ́ á bù jẹ a sọ wà ajá gan láàánú débi pé lálàáfíà pé ni ó bù jẹ tẹ́wọ̀n pé tasọ́tasọ́ èèyàn bù yẹn sọ ya ni ó bù yẹn jẹ ìkòkò má rí bẹ́ẹ̀ ajá máa sálámà ní mọ́sálásí ìkòkò ajá je mọ́sálásí kù tó ìkókò lọ́nlọ́n wá ní tó ṣe kọ́ jẹ Yusufa ìkókò Yusufa ọwọ́ ajá ìkókò aláàánú ìkókò aláàánú tó ṣe pé ńgbà tó jẹ Yusufa tán ọkàn rọra túbọ̀ tì mí so kọ́mọ̀jẹ̀ ń bẹ̀wò yìí jẹ́ àmẹ́ni wà náà wù jẹ àbẹ́rẹ́ rí nǹkan ibi tí bàbá ti fura nù. nínú pé tọmọdé bá gbọ́ngbọ́n tọmọdé àgbàlagbà á máa gbọ́ngbọ́n àgbàlagbà ẹ̀rí pé ńgbà mi ẹ̀yọ́ máa làágùn ẹ̀ máa tíráì láti sọ pé ẹni tí mò ń sọ bó ṣe rí náà àgbàlagbà ọkàn máa rẹ̀ mí kè ìwọ náà tọ́mọ̀ tó gbogbo ń tọ́ sọ irọ́ ni torí pé ó ti ní ìrírí tó ju tiẹ̀ lọ bàtí bàbá ti gbé ẹ̀wù sókè tó ti wo yẹ́bẹ́yẹ́bẹ́ ẹ̀rí ti gbé àwọn tóbi wá jẹ́ pé ẹran tó wà nù aṣọ ló fẹ́ lò so ọwọ́ arọra fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó fi gbẹ́wù lọ́rùn Yúsúfà àmọ́ tó wá ṣẹlẹ̀ ni pé ó tẹ aṣọ Yúsúfù kalẹ̀ ó wá gbé Yúsúfù lé lórí wá ń jẹ Yúsúfù tí ta sọnù bí ọba ààrẹ pé ibi títí ń lé lọ ààrẹ yín kan pé ibi tó ti rà mú ẹ kò ní gbà wá gbọ́ kódà kó ṣe kó tọ́ la zọ báwo ni tó bá ṣe pé rọ́là ń pa á lè gbà yín gbọ́ tẹ́lẹ̀ yìí ni wọ́n ń pè ní al-iman lédè Lárúbáwá tó máa sọ fún wa pé mal-iman fi ṣẹ́ríà á sọ wípé qawlun bil-lisan wa i'tiqadun bil-janan wa 'amalun bil-jawarih وينقص بالمعصية إليه نوانكم الإيمان لدو تعالي لدو أهل السنة والجماعة قول باللسان واعتقاد بالجنان وعمل بالأركان يزيد بالطاعة وينقص بالمعصية اللهم بلدوا وني وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة ọlọ́run ní àpò ni èèyàn láṣẹ pẹ̀lú nǹkan kan o ọlọ́run ọ̀bẹ wa ká dáko fún ọlọ́run ọba ọ̀bẹ wa pé ká lagi fún ọlọ́run òsì bẹ̀ wa ká ṣiṣẹ́ ọbẹ̀ wa lọ́nà là ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá kọ̀bẹ̀ wa ká pọn mi fò ọwọ́ nǹkan ẹyọ kan tó fi pa láṣẹ náà ni pé illa liya'budullah pé ká máa sin Ọlọ́run nìkan ayé illa liyuwahhidullah nǹkan ẹyọ kan tó fi pa láṣẹ ni ká sọ ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn nítorí pé gbogbo ẹni tó ń sin lọ́run tó tún sin nǹkan mí pẹ̀lú ọlọ́run kò sin lọ́run. títí tí ó fi jẹ́ pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa nìkan ní sìn torí di eléyìí ọlọ́run ọ̀pá wa láṣẹ pẹ̀lú nǹkan méjì nǹkan ẹyọkan náà tó fi pa wa láṣẹ ní ká máa sìn lọ nìkan gbogbo nǹkan míì sátún á máa ṣàlàyé òun abẹ́ eléyìí lọ́bọ̀ sí lọ nìkan dín máa èèyàn lè ṣẹbọ sọ́lọ̀ láì jẹ́ kó dúró wájú òòṣà èèyàn lè ya ọ̀ṣẹbọ láì jẹ́ kó òun náà ń bá wọn bọgi bá wọn bọ ọ̀pẹ̀ agbọ́dọ̀ kíyèsí nítorí wípé ìṣẹbọ sọ́lọ̀ yẹn oríṣiríṣi ọ̀nà ló máa ń bá wa rẹ̀ lànà bí sọ pé akhawafu ma akhafu alaykum ash-shirkul asghar ìdọ́gba jù fún yín onáà ní ìṣẹbọ sọ́lọ̀ ní ẹ̀bọ tó kéré wọ́n ní kí ni ẹbọ tó kéré yẹn ó ní àríyá kárí mi ǹjẹ́ mọ̀ pé kárí mi ìṣẹbọ sọ́lọ̀ ni ìṣẹbọ sọ́lọ̀ ni nítorí pé ẹ̀sìn rẹ ò gbọ́dọ̀ gbé lọ bẹ́ẹ̀ lómi yàtọ̀ sí Allah oníkárí mi òun ti gbé ẹ̀sìn yẹn ó gbẹ̀gùn àwọn ẹni tí wọ́n fẹ́ kó wọ̀ nǹkan yìí o náà yàtọ̀ sẹ́ni tí ń bọ̀ gidi ń bọ̀ kù àsìkò tó ń ṣe iṣẹ́ ìjọsìn téèyàn máa fi wà lìjánà téèyàn máa fi wà sọ̀nbi àti wọná wọ́n wá ní lọ́kàn rẹ̀ kí ẹ̀yin tẹ́ ń wò mí o ọ̀yẹ́ <laughs> kẹ́ gba tèmi síbẹ̀ yìí náà rí ah, <laughs> i'm the best of the best wọ́n dá àti gbogbo yín lọ. ẹgbẹ́ sùn bàrà bàǹdù fún kárí mi nìyẹn. ok ẹ̀sìn tó yẹ kó o ṣe nítorí Allah kọ́ ọ máa retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ Allah ìwọ wá sí lẹ́ni tó fi sun àwọn èèyàn tí ń wù ọ́ pé ẹ̀yin lẹ́sàn-án mi lẹ́sàn-án rẹ̀ àwọn náà wá rí ọ wá ní ọ bàbá sọláàtì rẹ sọláàtì àwọn ará mọ́kà ní ọlágbára pọ̀ kìí ṣe tìtò síbì ìwọ náà bá ń dunnú lọ́sọ̀pàpọ̀ ẹ̀yìn pé yẹ lọ́dà fún yín ẹ̀yin mọ ya yìí tó ló bá ti jọ pé nàlùkì yá àmà ọlọ́run sọ fún ọ ìpè tán ó ṣe gbogbo ẹ̀ ń torí wa lọ bá àwọn ẹni tó ṣe ń torí wọn bọ́yọ̀ jẹ́rìí nǹkan kan gbà lọ́dọ̀ kí lọ́ọ́ bá rí gbà lọ́dọ̀ ẹni tí ò ní nǹkan kan kí ni aláṣẹ ìdànù fẹ́ gbà lọ́dọ̀ aláṣẹ sòfò torí kò sí nǹkan kan tó rí gbà lọ́dọ̀ torí ẹ̀ ká sọ̀rọ̀ afúnkárì mi gbogbo ntàgbà ń ṣe ká ṣe ń torí ta ni Allah bóòlù àti wọn fẹ́ bọ́ lọ́wọ́ kárì mi báyìí bóòlù àti fẹ́ bọ́ lọ́wọ́ ni wọ́n á wọn ò ní kankan torí rẹ̀ wọn ò wọ́ọ̀tì kò ṣe kankan torí wọn tó bá yẹ kó wọn nìkan lọ wà ní mọ́sálásí ní ìtọ́fẹ́ ti sọ̀láàtì kò sì sẹ́dọ̀ ọlọ́run kankan mẹ́ lẹ́kùn wà sísí lẹ́kùn sí sísí ṣé ó ti kárí mi sáwọn òpó yìí àbí sáwọn ògé sẹ́wọ̀n kọ́ ẹ̀ ní ti kárí mi ọmọ wo bí ìgbà tó ṣe pé ọ̀kan náà sọ̀hábà ni ọ̀nà sọ̀láàtì rẹ̀ yẹn ó ṣe tọkàntọkàn but immediately sẹ́ni kan bá ti tó bá ti tó bá ti wọlé báyìí ló ti máa wò lọ́kàn rẹ pé wò mí dáadáa o pátí àtẹ̀mí jẹ́ àtọ̀ sí ìwútiẹ́ o <laughs> mo sí ìbà ẹ wọ́rùkù kẹ́ sẹ́rù tí a tó ti ẹ̀yìn godo tó máa tán rẹ jẹ wọ ọwọ́ tí mo fi ń pe Allahu Akbar wọ́n yàtọ̀ sí ti Allahu Akbar tó <laughs> gbogbo nǹkan o náà ní kárí mi wọn lọ́nà wo la fẹ́ fi gbọ́ lọ́wọ́ rẹ̀ ọkà gbogbo yẹn yẹn gan ọkà wọn kún bí òpó wọn yí bí ògiri kékeré ní ta ní ògiri lásán wọn lọ wọn bọ ọ ní àwọn ah, bẹ́ẹ̀ náà nì ṣe bá sọ tá a bá sá sọ tá a tẹkùn bá fẹ́ sí i ṣe báyìí máa ṣe báyìí so bẹ́ẹ̀ ló ṣe máa wọ wọn ní lèyàn fi lè bọ́ lọ́wọ́ kárí mi díẹ̀ tí ọkùnrin máa ń sọ pé ṣé nítorí wọn ṣé nítorí wọn ń wọ ẹ tó fún tó ẹ tó lo ẹ lóun mọ́kà àbí òye ọ tó wọ́n máa sọ pé ìní gbà tọrọ ọlọ́ọ̀ni máa ṣe ṣe tọ́m bá ń wọ́ jàkadì pẹ̀lú ọkàn rẹ̀ hùn títí tó fi parí ọlọ́run fún ládàá rẹ̀ àmọ́ tó bá jẹ́ kọ́kàn rẹ̀ sọ pé ṣé nítorí wọn ṣé nítorí wọn náà wá sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo gbọ́ ọ yé mo gbọ́ ọ yé ó yẹ kéèyàn náà ṣe nítorí wọn mọ̀ náà á tó sọ láti wọn wà bàjẹ́ parí. sẹ́mi pé hmm, ọlọ́run àti rálìjẹ́ náà ò yí sí o kọlọ́n dàpọ̀ kọ́ sàánù irú ẹni Sufyan Thauri rahimahullah ó ní nǹkan kan fún mi wà lábí ọkàn mi hmm, ilé ayé tá a wà yìí ó léwu púpọ̀ báwo láti borí ìfẹ́kùfẹ́ ọkàn wa ọkàn ọmọ pé ọ lọ sídìí kó o ṣe nǹkan kan torí ẹlòmíì tẹsẹ ọwà iṣẹ́ ìjọsìn ṣòfò ni wọ́n ti wá kí ọkàn rẹ tó kó ń jànú pé òtó bẹ́ẹ̀ ò lè ba tèmi jẹ́ torí tó bá dé kọ́kàn ba tiẹ̀ jẹ́ ọkàn náà ó tún bọ̀ wọná ṣòwò túmọ̀ sí pé iṣẹ́ ńlá ń bẹ wájú wa jàmá ká ní kí ni al ikhlas bó láti sọ pé o ní ikhlas ó jẹ́ pé tó o bá ṣiṣẹ́ sí o ṣe nítorí ọlọ́run o sì retí kẹ́nikẹ́ni kó kí ọ kárí àbí ẹ dákun ẹ wá mo fẹ́ rí ẹ fún ọ̀rọ̀ tẹ sọ yìí báyìí inú mi jẹ dùn púpọ̀ so ẹ gba kínní yìí báyìí kíni pé kíni kí n gbà ọ̀dọ̀ Ọlọ́run ni mo ti fẹ́ gbà so ṣé ẹ̀yin náà retí pé jọ̀gbìn dàgbé àmọ̀lẹ́gbà abẹ́ ti fẹ́ gbà láti Abdullahi ṣé ayé lẹ ti fẹ́ gbà ní abẹ́ fẹ́ dúró dàgbé àmọ̀ náà kí lè máa jẹ láyé <laughs> ẹ kíyèsí o tẹ bá sọ pé kò yá mi là gbà kí lè jẹ láyé hmm, ẹ kíyèsára tẹ bá gbà nítorí kẹ lè bá a máa ṣe lọ bẹ́ẹ̀ kò burú àmọ́ tẹ bá ń ṣe nítorí kẹ bá a máa rí gbà á ò burú ìyàtọ̀ ń bẹ láàrin ọgbà á kó o lè bá a máa ṣe lọ bẹ́ẹ̀ fúngbà pípẹ́ àti o ò ṣe nítorí nǹkan kan àbí torí kó o lè rí gbà ẹni tí ń ṣe nítorí kó o lè rí gbà kò ṣe ń dúró ọlọ tí wọn bá ti san fún yọbọ kẹjẹ yọba ara jẹ tọ ilé ìjẹba àwọn ọlọ́run bá ní òun ọ̀pá wa láti pẹ̀lú nǹkan kan àbí pẹ̀lú al-ikhlas sáníyàn wà láyà yìí tọ́ka sí. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين أقام لك فلون كفا يعتزك وما سي الله نكالو وانت ما سأفمسي وفا وما سي أفمسي وفا طب wọ́n ní àyà yìí kìí ṣe ìkíláàsì ní sọ ń parẹ́ tòótọ́ máa ń ṣe ń ka àwọn tíra ń sọ nípa àṣẹríyà tó bá fẹ́ mẹ́rin alẹ́ ìkìláàsì tó bá fẹ́ mẹ́rin àníyàn wa àyà yìí náà máa mú wa ọ̀ràn yẹn ní kádà níyàn ẹ̀rí rẹ̀ ni wa ma umiru illa liya'budu Allaha mukhlisina lahu ddin àdìsí wo lọ́wọ́ atọ́ka sí pé ọ̀ràn yẹn ní kádà níyàn sálámù àdìsí wo lọ́wọ́ sí pé yẹn ní kádà níyàn innamal a'malu binniyat tọ́ àyà yìí kìí sàníyàn lọ tọ́ka sí ọ tọ́ka sí al-ikhlas àmọ́ wọ́n sọ yìí pé al-ikhlas kò lè dá wa àyàfi pẹ̀lú àníyàn al-ikhlas kò lè dá wa àfi pẹ̀lú àníyàn ara àníyàn náà ni ikhlas ti máa wà torí àwọn sọ yìí pé. كل إخلاص نية كل إخلاص نية وليست كل نية إخلاصا كل إخلاص نية وليست كل نية إخلاصا kò sí ìṣe àfọmẹ́sìn fọlọ́n tó lè dájú ìwà ti gbogbo àníyàn ní máa bẹ pẹ̀lú al-ikhlas ìyẹn ni pé gbogbo wa la lè dàníyàn lórí níta bẹ́ẹ̀ ṣe ṣùgbọ́n kì í ṣe gbogbo wa láni ikhlas ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe tọrọ ọlọ́ọ̀ ní ṣẹ́ńṣẹ́ńṣẹ́ ẹni tí ò bá ti ṣe nítorí tọlọ ó láníyàn ni kò ní al-ikhlas ẹni tí máa ń ṣe nítorí ọlọ́ọ̀ ó láníyàn ó tún ní al-ikhlas tọ́ ilé ìjẹba. النبي صلى الله عليه وسلم أني الإيمان بضع وسبعون شعبة الإيمان بضع وسبعون شعبة قالوا لي انتم تمارين الإيمان بضع وسبعون شعبة قد تابعت الإيمان بضع وسبعون شعبة seventy seven no seventy something seventy something what ṣé tá a máa ṣàlàyé fáwọn seventy something kò ní yàwé àbá ń kọ à ń kọ wè àwa Kila làwọn gbọ́ yìí so ṣọ́ọ̀bẹ ìyẹn ni ẹ̀ka ìmánì nǹkan kan nǹkan mélòó lé láàádọ́rin ẹ̀ka ni nǹkan mélòó lé láàádọ́rin ẹ̀ka lónìí yẹn ni pé ìmánì ó ní seventy something branches. seventy something branches. tó nínú rìwáyà mi bid'un wa sittuna shu'ba nǹkan mélòó lé ní ọgọ́ta ẹ̀ka lónìí torí ẹ̀ ni ló ti jẹ́ pé ìmánì ọ̀gá ju alìsílámù lọ nítorí pé a ti mọ̀ yín pé orígun ti islam mélòó ni márùn orígun ìmánì ńkọ́ mẹ́fà ni ìmánì tó wá ní àwọn ẹ̀ka àwọn ẹ̀ka rẹ̀ ní mélòó lé láàdọ́rin a sì rí àwọn olùmọ̀ ẹ̀sìn islam tó yẹ kí máa mọ̀ kọtíra lórí shu'abil iman àwọn ẹ̀ka ìmánì yìí wọ́n kó àwọn àdéhìtì tó wá nípa rẹ̀ jọ lóríṣiríṣi àdéhìtì tó sọ pé lápé nǹkan báyìí ń bẹ nu ìmánì nǹkan báyìí ń bẹ nu ìmánì nǹkan báyìí ń bẹ nu ìmánì tí ó fi pé iye dáná fi wù yìí. nínú wọn la ti rí kí ni al-imam al-bayhaqi al-imam abubakar al-bayhaqi nínú tírà rẹ̀ shu'abul iman nínú tírà rẹ̀. شعب الإيمان. so torí ẹ ìtọ́jọ́ pé àwọn ẹ̀ka rẹ̀ wọ́n ti ẹ̀ ti mà amọ̀sibọ́sí papọ̀ ní àbọ̀ ni ìdí inú tó fi jẹ́ pọ̀rọ̀ ìmánì ọ̀gá ju ọ̀rọ̀ islam lọ tó ń ti pé èèyàn ní ìmánì kó tó ní islam pé mọ́mì nílò ohun àmọ́ òye mùsùlùmí kò lè sí mùsùlùmí náà ni ó ga títí títí ó di múmin múmin ni ó ga títí títí ó tún di mahsin olùṣe dáadáa. tọ́ a'laha shahadatu an la ilaha illallah eléyìí tó ga jù nínú àwọn ẹ̀ka ìmánì yẹn eléyìí tó ga jù nínú branches ìmánì ni ìjẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi allah shahadatu an la ilaha illallah ìyẹn ní kí la ilaha illallah ńlọ ga jù nínú branches ìmáànì tẹ́lẹ̀ ìgbọ́dọ̀ ṣẹ nínú ìgbésí ayé wa ká gbà pé Allah nìkan la gbọ́dọ̀ sùn ká sì má fi kankan sọ ogún pẹ̀lú ẹ̀ kò tó pé kọ gbà lẹ́nu àní kó o ká rí ọ pé èyí nǹkan mí yàtọ̀ sí Allah èyí sì ṣe pé ọkàn máa wí la ilaha illallah àtọ́ ọ̀hún máa túmọ̀ gẹ́gẹ́ bí àwọn tọ̀rí kọ́ ti máa ń ṣe tí wọ́n máa mi orí wọn láago tí wọ́n máa kọ́ àwọn ṣe síkìrì tí wọ́n ti dẹ̀yìn áṣírí tí wọ́n ti aṣọ kalẹ̀ wàá pàrọ̀ ọjọ́ júmọ́ wọn làwọn ṣe wọ̀ bífà tí wọ́n máa mi ní kí láìlá ìlọ́wọ́ láìlá ìlọ́wọ́ láìlọ́wọ́ láìlá ìlọ́wọ́ ẹlòmíì ti ti máa gbó wọn gẹ́gẹ́ bàbá eléyìí ń tògbè <laughs> yóò sì lọ ṣe síkìrì ìrọ́lá tọ́ eléyìí tó ga jù nínú ẹ̀ka ìmánì ni la ilaha illallah ọgbọ́dọ̀ màtúmá rẹ̀ ọgbọ́dọ̀ hàn nínú ìgbésí ayé rẹ̀ wà adnaha eléyìí tó kéré jù nínú àwọn ẹ̀ka ìmánì ọ̀nà ni imatatul adha anit tariq rawahu Muslim kéèyàn máa gbé ntọ́ba lè nìyàn lára kó lọ́nà gbogbo ntẹ́ mọ̀ kó lè pààyàn lára ó lè sèyàn léṣe tẹ́ bá ti rí lọ́nà kẹ́mu kù nínú àmì pẹ́ ní mánì kí ẹ ṣe pé adúpẹ́ fọlọ́ òkúkú sún èmi lẹ́sẹ̀ ògún mi lẹ́sẹ̀ ńtọ́ bá rí fún kó gún kọ̀ọ̀kan mi kọ̀ọ̀kan ọ̀yùn ò ní mánì torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwùjọ àwọn mùsùlùmí àwùjọ wọn ló dáa jù láti gbé àwùjọ àwọn mùsùlùmí tó bá gbẹ́sìn yìí àwùjọ wọn ló dáa jù láti gbé ẹ lè dójú ọ̀nà àwọn kẹ bá ń tó lè sèyàn létí àwọn òní máa fọ́gùn sọ́nà wọn òní máa gbẹ́gùn sọ́nà wọn òní máa dèso sọ́nà pé táyà ń tọ́ba lè gún kó gún kálá tó títí wọn mà gbogbo tó lè nìyẹn lára ẹ nínú náà ẹ nínú kan yàgbẹ́ kan sọ sórí títí orí títí báwo nítorí pé mùsùlùmí làwọn nítorí pé lára imáàni ni pé tá a bá rí nǹkan tó lè sèyàn létí ká ká gbé kó wọn ò ní kó nǹkan dínà àwọn ajá kíkalẹ̀ ó fi wọn kò kó torí káwọn lọ gbogbo tó bá lè nìyẹn lára ara imani wa níbí a rí pé wọ́n lè tọ́ ajẹ́ pé ọ̀rọ̀ wọnú ìmánì wọ́n lè tó kéré jù nínú rẹ̀ ká gbé tó lè nìyàn lára kúrò lọ́nà ajẹ́ pé iṣẹ́ tún wọnú ìmánì tòbí Islam ti ṣe rí nù ọkàn lè sọ pé mo gbàgbọ́ lọ́kàn ọmọ ti ṣe ìmánì kọjá ni tó gbàgbọ́ ò lè gbàgbọ́ tọ́. So, ìmánì máa lékún torí kọ́ lọ́n sọ pé fazadahum ìmánà. الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل إيماني أعمال لكم قال أن داكم كل وكن إيماني قال أن تقول يزدادوا إيمانا نترك إيماني ولبالكم النبي محمد صلى الله عليه وآله وسلم أن يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه مثقال ذرة أو خردلة أو ذرة من الإيمان النبي صلى الله عليه وآله وسلم أن يقعد يقرون إنه نوم gbogbo ẹni tó bá fi lè sọ وفي قلبه مثقال ذرة tí n tó kéré gẹ́gẹ́ bí èso alikama kan tí imáni bá ń bẹ lọ́kàn nínú àbí n tó kéré bí ọmọ anágún ní tí imáni bá ń bẹ lọ́kàn. tọ eléyìí túmọ̀ sí pé innal ìmáàna yatafadal innal ìmáàna yatafadal eléyìí túmọ̀ sí pé imáni kan máa ju imáni kan lọ tani nínú wa ní imáni rẹ tó ti Abubakar ní Siddiq radiyallahu anhu tani tọwa náà akpọrọntò yìí tani imáni wa tó ti Abubakar kò sí ṣé imáni Abubakar náà tó ta nabi Muhammad sallallahu alayhi wa sallam kò tó wọn kò yé wa àjẹpẹ́ imáni máa ju imáni lọ tẹ́lẹ̀ yìí ni al-iman qawlun bil wa amalun. بالجوارح واعتقاد بالقلب يزيد بالطاعة وينقص بالمعصية وكم شعبة للإيمان الإيمان بضع وسبعون شعبة وفي رواية بضع وستون شعبة أعلاها شهادة أن لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق إليه التبام التبام إليه تمسك إيمان نية يسكت ما تنرى رجاء ní yorùbá lẹ́wù tí o tí o sì máa ní fún ọ tó máa sọ pé ọgbà pọ tuntun pè ní ìmánì là gbọ́ yìí tuntun bá níbi èrè kò sí. عليكم lópin ìgbà tó bá ṣe pé ìgbà tẹ̀mí jí mo ní bùkátà láti kọ́wọ́ bomi ẹnì omi kónkón ìbá jẹ́ pé mo fẹ́ sálọ aláni ìbá jẹ́ pé mo fẹ́ sálọ aláni ọ̀sẹ̀ mílẹ́tìrì tí mo dìde yẹn mo bùkátà kí n kọ́ bomi kí n gbọ́dọ̀ kọ́wọ́ bọ́nú omi yẹn ṣáájú kí n tó kọ̀ ìbá pálọ̀ aláni mo kọ́kọ́ fẹ́ ṣe nígbà tí mo jí tí ó fi mú mi kọ́wọ́ bomi. ìgbọ́dọ̀ fọwọ́ bọ́nú gbá omi ṣáàtú kí n tó fọwọ́ mi ìwádìí pé mo fẹ́ tábà ni mo fẹ́ kọ́ bomi omi yẹn ṣáàtú kí n tó fọwọ́ mi lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́ta àdìsí òsì sọ wípé ìgbà tó o ti gbọ́dọ̀ o kó o tó lẹ́ẹ̀mẹ́ta o àti kó o gbọ́dọ̀ tábà àti kó o fọwọ́ rẹ náà nítorí pé ọ̀nà tó fi tábà màtí wọ́n bá mà kọ́ fẹ́ kọ́ bọ́nú rẹ ni o gbọ́dọ̀ kọ́ bọ́nú rẹ kó tó fọ́ lẹ́ẹ̀mẹ́ta ilé ìjọba alẹ́ fi bumana lókun ìgbà tọwọ́ mi ọba ti kọ́ mi èsì kí wọ́n sọ pé má gbọ́wọ́ gba ibi tó mi wà gbọ́wọ́ gba ibi tó mi wà yàtọ̀ sí kọ́wọ́ bomi kọ́wọ́ bomi túmọ̀ sí kọ́wọ́ rìn nàám. kí wọn dà níyàn. ọgbàládà ọmúra ò túmọ̀ sí kò sí ọmúra ó wà very clear ọlọ́run fọ́n ládà ọmúra kò túmọ̀ sí kò ti sí ọmúra ò tí ì sí ọmúra ẹbí ń lé bíi náà ń gbàládà ọmúra bàbá jókòó mọ́tíláṣí lẹ́yìn àṣùbà yóò kúrò láyé ibi tó ti jókòó tó ti ṣe sọlẹ tó ń ṣe àtúkàr tó sì kó ń bẹ títí tí ó fi di kóòrùn yọ tóòrùn fi gbéra sókè tóòrùn bá máa yọ ní twenty five after after six fifteen minutes later twenty to seven ó dìde ó ṣe sọlá tó bọ́hà ó ṣe rákà méjì tọ́lọ́mù fọ́nlá dẹni tó ṣe umra ó ṣe umra. ọgbà ládàá rẹ ni òtúmọ̀ sí pé láyé rẹ ọmọ sọ pé mo ti ṣe umra dojúmọ̀ mo ń ṣe umra umra ń bò mo ń ṣe umra ń dọ́ àní ògbómọ̀ṣọ́ mi ọjọ́ bó ti ṣe mo rò yé ọgbà ládàá nǹkan òtúmọ̀ sí pé o ti ṣe nígbàtà sọ pé fi Ramadan yẹn ní láàdá kò túmọ̀ sí pé má lọ ájì má láyé o ò tí ì sí ájì tó bá sì ti torí eléyẹn tó lọ ájì tẹ̀sà nínú kó kú Yahudi rò pé wa ó dìbò ọba ṣe ájì yẹn ó jẹ́ ní quarter to seven àbí nísìnyí after seven five after seven so ẹ wá wùgbà wo làlùfájà nìyẹn nísìnyí kákó àlùfájà nìyẹn ní quarter after five wákàtí mélòó lọ́wọ́ aláàánú gbàdé bá sọ pé five after seven ajẹ́ pé eight nine ten eleven twelve lẹ́yìn náà one two three four five wákàtí mélòó nù wákàtí mẹ́wàá àti ìṣẹ́jú mẹ́wàá wákàtí mẹ́wàá àti ìṣẹ́jú mẹ́wàá yẹn divided by three ó fún wa ní three hours hmm? twenty minutes three hours twenty minutes times two ó fún wa ní six hours forty minutes Every six hours forty minutes every fi five after seven aago mélòó nù ó ti di aago kan ọkọjá aago abago méjì kù ó kù sọ́jú mélòó six hours forty minutes ṣe bá fi kún aago méje ti dago méjì kú kínní oko ogún ṣẹ́jú àtúntò ogún ṣẹ́jú oku kọ́tà àbókù kọ́tà yá aago méjì kú kọ́tà adẹ́pẹ́ láti aago méjì kú kọ́tà yẹn ìdákanu mẹ́ta ti gbẹ̀yìn òru ti bẹ̀rẹ̀ títí táwọn ìfẹ́jà rẹ̀ kù. Aleykum salaam. Kí ni náà. no ẹ̀yin ẹ̀yin lè má rí ẹ̀yin lè má rí àmọ́ ti yọ nítorí pé yíyọ oòrùn ó ti máa ń síwájú rírí táwa ń rí kedere yẹn lẹ́yìn tẹ́ máa ń lo irú àwọn rechargeable lamp yìí èyí tó ń lo solar energy tó sì ní signal tí wọ́n máa fi indicator láti jáde lásùbà ìwọ lọ plug yẹ ìgbà tí ó signal fún ọ pé òòrùn ti yọ wota ó ní rọrùn kan mo rò pé òòrùn ti yọ tó bá sì wá gbòòrò ẹ náà sọ pé bàbá ẹ lò ràn ẹ ó rí kó ṣe déédéé nítorí pé oòrùn yẹn gán ṣe é rí nígbà yẹn ṣùgbọ́n tí òní ti káwọ́ orí pọ̀ nítorí pé tóòrùn máa kọ́kọ́ ń yọ ibi tí máa dàbí ìgbà tí sẹ́mà tilẹ̀ ti pàdé wọn ò pàdé o torí jíjìnà ṣe ibẹ̀ náà ti máa wá tó táwọn ilé tí wọ́n bá bí wa lójú àní rì tó bíbẹ̀ bá jìnà sí wa púpọ̀ púpọ̀ àní tètè rì ṣègbà tá a tó yóò ti gbéra sókè díẹ̀ tí bá ń ti ń gbéra sókè sí bẹ́ẹ̀ lára rẹ̀ ọmọ bẹ́ẹ̀ lára rẹ̀ ọmọ torí ìgbà tó rùn kọ́kọ́ ń yọ yẹn òun náà bí ìgbà tó sùn lé ni ní ọkọ̀ máa yọ lára lẹ̀ ní nítorí tuntun wọ́ọ̀lù bí ìgbà tó sùn lé ni bí wọ́n ti wá ń pẹ́ ní ọmọ dàgbà lójú wa ní ọmọ dàgbà torí pé òun lọ sókè nù ní ọmọ títí tí òfin wa di kókó ìkẹ́rẹ́ bó ti jẹ́ pé ńgbà tí ọba wọ̀ náà díẹ̀díẹ̀ ní kí ni ha tí islam kọ sí ká máa ṣètò ìdíje lórí híhá kùránì àkọ́kọ́ ilé yẹn kìí ṣe nǹkan tí islam tó ṣe kọ́ tẹ́bàtì ẹ̀yà àfi tó bá yẹ kó àwa ń ṣe nítorí kí àlebà ara wọn máa. wọn máa gbìyànjú láti há alukurani kọjá pé ròǹgbà nípa fẹ́ ti àwọn ọmọ ọlọ́mọ lápìn afẹ́ ti wọn lójú kòkòrò láti máa há alukurani tó pé nígbà tá a bá ti ní ẹ máa ṣe díje rẹ̀ pọ̀lọpọ̀ máa tó bá níyàwó anu à ń bẹ lọ́nkọ́ má burú nítorí pé lábẹ́ òfin tó yàtọ̀ sí fífẹsìn sáré àbí fífi ràkúnmí sáré àbí kíkọ́ ọ̀fà ta nǹkan mẹ́ta yẹn ìníṣẹ̀rí àwọn agbẹ́lẹ́gbẹ̀bùn lórí ṣíṣèdíje lórí ẹ̀. so àmọ́ kò sọ ike ẹ̀ lè ṣèdíje lórí nǹkan míì tí ọba ti takò fún ọ lọ bí kẹ́ máa ṣèdíje lúdò kọ́ ọ bí kẹ́ máa ṣèdíje pẹ́ńtayò kọ́ ọ àbẹ́ ń ṣe ìdíje pé ta ló lè mú gbọ́ títọ́ pọ̀ kọ́ o mo rò pé yé àbí ta ló lè ṣe zìnnà pọ̀ jù nù yín kọ́ o ta lẹni tó lè fò gànà tí wọ́n máa lọ jalè kọ́ o hẹ́n tó tó bá yẹ pé ní ìsàn àti fẹ́ ṣe ìdíje pa fẹ́ rìn ta lẹni tó lè rìn tí ó yára jọ àwọn mìíràn kọ́ta kò fi ọlọ́ ta lẹni tó lè sáré tó kùn gbàtẹ́ ìbá ti bọ́ òhò kò sí ní tó burú mbẹ́ àbáwọn obìnrin wa lọ wọ pátá àwọn náà láwọn ń sáré mo rò pé gẹ́ẹ̀sì ẹ̀ irú àwọn táwọn èèyàn ń ṣe káláyé ìsìn tí ọba ti jẹ́ rẹ lẹ́yìn kò sí wàhálà mi àmọ́ sọ́tọ́kẹ́ ẹgbẹ̀bùn lórí ẹ̀ tó kò sí kọ́tọ́kẹ́ ẹgbẹ̀bùn kọ́tọ́kọ́ fẹ́ bùn lẹ̀ lórí ẹ̀ torí ẹ̀ tó bá kí wọ́n ṣe mùsàbọ̀kọ̀ kùránì náà wọ́n ní sọ pé gbẹ̀bùn àwọn alákọ̀ọ́kọ́ ẹ̀bùn kejì ẹ̀bùn fún un tí ọkàn jẹ́ pé ẹ̀yin ò ṣe nítorí ẹ̀bùn ẹ̀ ṣe nítorí kí gbogbo yín lè hàl kùránì ẹ sì mọ́kàn kó nbí pé wọ́n fún yín lẹ́bùn láéláé ẹ máa fún yín ẹjọ́ bá yín lójijì àwọn náà gbọ́dọ̀ sọ wípé ẹ̀yin tẹ́ bá ṣe mùsàbákọ̀ yìí alayha jawaiz qayyimah àwọn ẹ̀bùn tọ́jọ́jú wa a'udhu billah sẹ́ẹ̀rì pé nǹkan yẹn nìsín ẹ lè yá ya mùsàbákọ̀ tó ń ṣe láyé nìsín kò é ti turọ́ lọ́ọ̀mù generally ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà nìsín kò ti turọ́ lọ́ọ̀mù lágbájá tó ṣe musabakọ̀ tó gba position kìíní kan á àdúró owó tó gbà èmi náà má ti méjì owó nìyẹn tó ọ̀pọ̀lọpọ̀ ọrú rẹ̀ gbogbo ẹ̀ náà láti rí rí lóríṣiríṣi àwọn kan tún wọn jọ àwọn tó yẹ kó bá tipátipá là ń fi máa fáti àkékan àwọn làwọn ní committee of musabakọ̀ committee of musabakọ̀ àwọn náà àwọn tún á tẹ̀ bàtò owó tó máa bá gbà ike tó wà nìkan ló kó lọ ni.

wọn ha alukurani kìí ṣe nítorí musaba a sì wọn lójú kòkòrò kí wọn má alukurani kìí nítorí musaba kọ tó nítorí kó alukurani ga wípé torí ọ ga kápẹ́ torí ẹ̀bùn kan lọ nílẹ̀ ẹ̀bùn náà kí lọ ha alukurani òre pa jùlọ tí ọba gbàgbé rẹ̀ láéláé òre náà. èyí ti ní gbọ́dọ̀ à ń sọ pé ìtọ́lọ́lá jù téèyàn bá fẹ́ máa jí lóru èèyàn bẹ̀rẹ̀ kìyàmù lẹ́lì ní ìdá kanu mẹ́ta ti gbẹ̀yìn nínú òru ìmáàjì ní méjì ìmáàjì bẹ̀rẹ̀ látago kan ẹ sáàsì wọ ìgbà tí ìdá kanu mẹ́ta tòru ti gbẹ̀yìn yẹn bá bẹ̀rẹ̀ ìrẹ́ ló ti jẹ́ pé ẹ̀rí pé nu Ramadan à ń ṣe kìyàmù lẹ́lì bíi two thirty lábẹ́rẹ̀ a sì parí nígbà tá a bá parí bóyá aago mẹ́rin tó túmọ̀ sí pé nù dákanu mẹ́ta yẹn náà la wà inú dákanu mẹ́ta dìbẹ̀ yẹn la wà náà tò ní ìsìn náà tí òsì rọmọdán nílé wa tábà fẹ́ jí irú àwọn àsìkò tó yẹ ká máa jí nù èmi ìwá jí aago márùn mò ń jí oorun ti bà mí jẹ́ so ọwọ́ ìṣẹ́jú mẹ́ta tó kù lẹ́yìn tí mo sàlùwà lásán kí n tètè rí i pé bóyá sọ láti ó sì rì mí wọ bẹ̀ mo tún ti ní ìpín nínú àsìkò náà àbí òye wa ìyẹn ni pé ká mọ̀ sùn àsùn gbàgbé at least kéèyàn ti ń fọ́ tàtì ẹ̀ta lọ aláìsí gbogbo ẹ̀sìn sọ láti lùwé síbi yẹn bẹ́ lọ àsìkò tọ́lọ̀ gbogbo àsìkò yẹn náà ń bẹ títí tálùbájà rẹ ó fi yọ pé ta ló fẹ́ pè mí kí n dá lóhùn ta ló fẹ́ tọrọ nǹkan kan lọ́dọ̀ mi kí n fún ta ló fẹ́ tọrọ àforíjì kí n foríjì ẹ sì má dájú ẹ díyàwó yín àtàwọn ọmọ yín náà ẹ dídé dídé dídé kìyàmù lẹ́yìn sọláàtì wítì so kálukó ṣe sọláàtì wítì náà. gbàtà ń ṣe kí ni. Mhm. ẹ̀ ń dorí ká jókòó níbi tí ò tiẹ̀ ká jókòó. kò yé mi. ahán ahán tó ń tá à ń ṣe sùjúdù sáhù ẹni tí ò tí sọ láti tẹ ò tí pè é tó bá jẹ́ pé sùjúdù sáhù tí ń ṣe tí sálámà nírò lónìí ẹni tí ò wa ṣe ń gbà ó dìgbà tóun náà bá sálámà lọ́nà tó ṣe àmọ́ tó bá ń jẹ́ pé ìforíkanlẹ̀ tí wọ́n máa ń ṣe kí tó sálámà ní gbogbo èèyàn náà ni ó ṣe pẹ̀lú ìmọ̀ àmọ́ tó bá ní pé tẹ̀yìn sí sálámà ní ẹni tí òbá bá sọ láti pé ẹrúgbà tó náà bá sálámà tiẹ̀ kó tó ṣe kí wá ṣe gbogbo ẹni tí ó ń bẹ lẹ́yìn ìmáàmù ìní ọ̀ máa bá ìmáàmù ṣe sùjúdù sáhù nínú sọ̀láàtì àyàfi kọjá pé ní tì ń bá tó rákà ẹni tó bá yẹ pé kò bá araka ẹyọ kan lẹ́yìn imam kò sí tọkàn kò bá jẹ́ kí wọ́n ṣe fún tó sálámà kò bá jẹ́ yín sálámà kọ̀ọ̀kan àmọ́ tó bá ti bá araka ẹyọ kan gbogbo tó bá ṣe imam ti ṣe wọ́n náà ẹlẹ́yìn ìjọba ti. kò ní bá wọn forí kan yóò jókòó nígbà tí lè máa ń bá sálámà ní ẹsẹ̀ dùdú. عليكم bẹ́ẹ̀ni ẹni tó kọ́ ẹni tó yẹ pé fati àlọ́ ẹ̀kọ́ kà súrà ní kà yóò ké fati à yóò tún aké lẹ́yìn yóò wá forí lẹ́yìn torí kó ti fi kún ẹni tó yẹ kó سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت